إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله تعالى وعن عبد الله بن أبي أوفى رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى مالت الشمس ثم قام في الناس فقال أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت ظلال السيوف ثم قال اللهم منزل الكتاب ومجري الصحاب وهازم الأحساب اهزمهم وانصرنا عليهم متفق عليه وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان لا تردان أو قلما تردان الدعاء عند النداء وعند البعث حين يلحم بعضهم بعضا رواه أبو داود بإسناد صحيح وعن عنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا غزا قال اللهم أنت عبدي ونصيري بك أحول وبك أصول وبك أقاتل رواه أبو داود والترمذي وقال حديث حسن وعن أبي هريرة وعن أبي موسى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا خاف قوما قال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رواه أبو داود بإسناد صحيح adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ tó pọ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam adúpẹ́ lórí ìdẹ̀ra islam bákanáà náà lórí ìdẹ̀ra àlàáfíà ní àwọn ọjọ́ mélòó sẹ́yìn a ìdánilẹ́kọ̀ọ́ àbí dárùsù wa eléyìí tí ó máa ń wáyé ní gbogbo yomil arba'a báyìí àdádúró. fún ìpalẹ̀mọ́ fún ọdún iléyá àti fún àwọn ọmọ ìyá wa tí wọ́n gbèrò àti lọ sí hajj àbí Allah subhanahu wa ta'ala àti ọdún iléyá náà àti hajj ọlọ́run kó gba níjọsìn o àwa lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ní kí a eléyìí tí ó máa ń wáyé ní gbogbo àyájọ́ ọjọ́ òní láàrin salatul maghrib àti salatul isha abẹ́ Allah wa ta'ala eléyìí tí a tún máa gbéyàwó lẹ́ni ọlọ́run kò ṣe láǹfààní abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àti ọ̀kan só rẹ̀ orílẹ̀-èdè wa ìbàlẹ̀ àyà láti ọ̀dọ̀ ọlọ́run ọba bá fi kárí fìtínà bó ti wulẹ̀ kó máa ọlọ́run kó láwà ń bẹ̀ àwọn tí wọ́n ń darí wa ìtọ́sọ́nà ọlọ́run ọlọ́mọṣẹ́ máa bá mú bá wọn abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n ń pètè pèrò láti máa da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú àfàwọn léèwọ ọlọ́run ọba lọ́wọ́ o abẹ́ ọ nínú títóbi rẹ nínú ọ̀kan ṣoṣo rẹ bá wa ránṣẹ́ àlàáfíà sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè wa o àlàáfíà èyí tó pé níbi gbogbo agbègbè ìṣẹ̀mí wa pátá ọlọ́mọṣẹ́ fìrọ̀ kìrìkà orílẹ̀-èdè yìí àti ẹnìkọ̀ọ̀kan wa rahmatu iya arhamar rahimin eléyìí tí a máa gbéyàwó lénìí nínú tírà Riyadu Salihin tí a fáwa Abu Zakariya Yahya ibn Sharaf an-Nawawi alayhi rahmatullah tí wọ́n kọ tí wọ́n sì ṣe àkójọ rẹ̀ lábẹ́ kitabul jihad àkójọ ọ̀rọ̀ annabi sallallahu alayhi wa sallam èyí tó ń sọ̀rọ̀ nípa al-jihad fi sabilillah hadith eléyìí tí a kà fún wa àbẹ́ ìta fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́ni onáà ni hadith 1000 324 hadisi afọ abdullah bin abi aufa eléyìí náà ni hadisi eléyìí tí a gbéyàwó lé ní insha allah ta'ala pẹ̀lú àánú ọlọ́run hadisi yìí ibi tí a ti dúró kí ọdún tó dé hadisi eléyìí tó tẹ̀lé òun náà la lónìí tí a bá wá wo hadisi yìí ó kó àwọn nǹkan tó pọ̀ ó kó sínú pàápàá jùlọ gbogbo àwọn awuyewuye eléyìí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí níbi sísọ Islam lórúkọ tí kìí ṣe orúkọ Islam àfi bí ẹni wípé a sọ wípé hadisi yìí agbékalẹ̀ láti fi ṣàlàyé ìrújú èyí tó ń fọ́nká láwùjọ lénìí dépò ẹni tó jẹ́ mùsùlùmí míì gan wọ́n fẹ́ lè máa rò wípé ó ṣe á jẹ́ àwa mùsùlùmí lọ́tún àwa mùsùlùmí lọ́sì bandits ni boko haram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ń tẹ́sìn wa tó pèpè sí ni ni ṣé ẹ̀sìn wa ṣé ẹ̀sìn jàgídíjàgan ni ṣé ẹ̀sìn wa ṣẹ̀sìn fìtínà ni hadith ọlọ́run wa fi wá ṣe kòńgẹ́ pé òun náà láà bẹ̀rẹ̀ dárúsù yìí ọ wá yànnà náà gbogbo àwọn ìrújú náà èyí tó tún wá jẹ́ ìmọ̀ ń bẹ̀ ni wípé kìtàbùlì jihad lábẹ́ kìtàbùlì jihad gan làdíìsì ń wà torí pé gbólóhùn àlì jihad tẹ́lẹ̀mí bá ti gbọ́ báyìí oríṣiríṣi ìtumọ̀ ni wọ́n máa fún oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n máa ṣàfitì sára rẹ̀ àfọwọ́ al-Imam an-Nawawi hadith tí a fẹ́ máa kà lálẹ́ yìí tó yanjú ọ̀pọ̀lọpọ̀ ìrújú tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ń kó sí nípa tó ń ṣẹlẹ̀ láwùjọ wa hadisi yìí ó fi sí abẹ́ kitabul jihad kábà lè gbàgbọ́yé kí ni nǹkan tó ń pè ní aljihad hadisi yìí afọ́ abdullahi bin abi awfa radiyallahu anhuma àwọn ni wọ́n gba hadisi náà wá wọ́n anna rasulallah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam fi báàdì ayyámihi lẹ́tì lápíyà fi al'adu ní ọ̀kan nínú àwọn ogun tí a nábi sallallahu alayhi wa sallam tó jà ní ọjọ́ náà anábi sallallahu alayhi wa sallam anábi múra láti pàdé àwọn ọ̀tá lójú ogun náà ìntàbọ̀rá hatta malati shams anábì wa sọ fáwọn sọ̀háàbá ridwanullah alayhim ipò ẹja dúró náà oòrùn tó mú ahàn yìí ẹ kó oòrùn ó yẹ̀ tàrí náà kó tó di wípé a tẹ̀síwájú gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìlú lálàyé insha Allah padà ṣe ثم قام في الناس ìgbà tí ànábì wá sọ fáwọn sàábé wípé kún ó dúró náà nítorí pé jọta wí àwọn sàhábà ridwanullahi alayhim kọlọ̀nkọ́ bá yọnu sí wọn oníkàlùkù ti gbéradì ipógun ti yá àwọn ti múra ànábì sallallahu lásìkò tí wọ́n ń dúró yìí thumma qama fi nnas anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi wa dìde khatiban lẹ́ni tó ń ṣe kútúbà annas una almuharibina ma'ahu àwọn tó ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lójú ogun náà ó ní wọ́n gbà lérò pẹ̀lú annas àwọn èèyàn tí wọ́n sọ kí ni anabi sọ fún wọn níjọ́ náà anábì ní ayọ́ anas anábì ní mo pè ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn yìí àwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ tó ní kálukú ti múra láti lọ kojú àwọn ọ̀tá lójú ogun anábì ní la tatamannaw liqa al ẹ má jẹ́ kó wà lẹ́mìí o wípé inú yín dùn ara yín ṣe gàlẹ́gàlẹ́ pé ẹ sáfẹ́ lọ bá wọn ọ̀tá ẹ mú kó nínú ẹ̀mí la tatamannaw liqa al-adu ẹ má jẹ́ pé tí ó jẹ́ tó ga jù lẹ́mí yín òun náà ni pé àwọn ọ̀tá ń dà àwọn dà àwọn dà àtàfẹ́ jà àfẹ́ jà àfẹ́ jà ànábì ni ẹ má fi yẹn sọ́kàn o kàkà fi mọ déyẹn sẹ́mi was'alullah al àlàáfíà ní kẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ oníkẹ́ tọrọ ìbalẹ̀ aya oníkẹ́ tọrọ torí pé ogun èébì tó dá o wàsàlùlọ àlàáfíà àlàáfíà oníkẹ́ fẹ́ àlàáfíà oníkẹ́ èèyàn láàyò lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fa idha laqitumuhum ṣùgbọ́n tó bá ti wá wà ní àkọọ́lẹ̀ ọlọ́run ipẹ́yìn àtàwọn ọ̀tá ẹ padà ṣe pẹ̀kín rẹ̀ kí tẹ́ bá wá padà pàdé ara yín fásbìrù ẹ ṣe sùúrù ẹ nítorí wípé wa'lamu ẹ lọ mọ̀ wípé annal aljanna tẹ́ẹ̀rí yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala fún gbogbo àwọn tán wà lójú ogun táníyàn wọn bá dáa nítorí ìtọ́lọ́run tí wọ́n bá tán sójú ogun yẹn ọmọ àlùjẹ́ nàná ìtumọ̀ rẹ̀ ni wípé anna aljannata aljannata rí yẹn o tààtà wìláàlì sòyò ó ń bẹ lábẹ́ òjì ìdà summa qala lẹ́yìn ìgbà náà anábì tún wá sọ wípé Allahumma lẹ́ni tó ń bẹ lọ́hùn ìrẹ́ ọlọ́run ọba munzil al-kitab ìwọ lọba tó sọ al-Qur'ani kalẹ̀ wa mujri as-sahab ìrẹ́ náà sì ni ọba tí ń rọ òjò as-sahab ní ẹ̀sújò ìrẹ́ ọlọ́run ọba lọba tó jẹ́ kẹ́sújò ó wọ́ lójú sánmà lọ sí ibi tí wọ́n ọlọ́run bá fẹ́ rọ̀jò sí وهازم الأحزاب وهازم الأحزاب mo sì ń pèrè ọlọ́run ìwọ lọba tó dojú àwọn ọ̀tá tí wọ́n sara wọn jọ láti gbógun ti ànábì sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí nílùú Madina lọ́jọ́ kìíní àná nígbà ogun Khandak ìwọ ló dojú wọn délẹ̀ láì bá wọn jà ìwọ ló fi atẹ́gùn ló fi tún wọn ká o eximhom àwọn ọ̀tá tí wọ́n fẹ́ pawárùn yìí tí wọ́n dojú ìjà kọ wá yìí àti ìpàdé wọn rẹ ọlọ́run ọba jẹ́ kó mọ́ wọn lórí o wansurna alaihim kó o sì ràn wá ṣe lé wọn lórí jẹ́ ká jẹjà mọ́jọ́jà ò jẹ́wọ́ ò muttafaqun alayh hadithi yìí ó kún fún àwọn àlàyé tó pọ̀ bá a ṣe túmọ̀ rẹ̀ lọ́gbọ̀n dẹ̀hùn àbùkátà kágbàgbọ́yé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó ń bẹ lórí tánàbí sallallahu alaihi wasallam tó sọ yìí hadisi yìí hadisi afáwa abdullahi bunu abi awfa radiyallahu anhuma ẹni tí wọ́n ń pè ní abdullahi ọmọ abu aufa orúkọ bàbá rẹ̀ ni wọ́n ń pè ní abu aufa abu aufa yìí orúkọ rẹ̀ gangan òun alkọ́mà bùnú khalid alkhuza'i alkọ́mà bùnú khalid alkhuza'i torí pé abu aufa bàbá aufa kí ló kọ rẹ̀ gangan orúkọ rẹ̀ ní kí ni o alqama bonu khalid alkhuzai ó ní bàbá abdullah tí ó ń jẹ́ abu aufa ẹni yìí lẹni tó gba hadithi yìí wá àlàyé lórí hadithi yìí ẹni tó ń jẹ́ salim salim yìí òun jẹ́ ẹrú fún umar bunu abdullah ó jẹ́ ẹrú fún umar bin abdullah wa kana katiban lahu ẹrú yìí jẹ́ ẹni tí máa ń bá umar bin abdullah tó máa ń bá kọ nǹkan kalẹ̀ orúkọ ẹrú yẹn ni salim ó máa ń bá umar bin abdullah ó máa ń bá kọ nǹkan anáwó kọ́ra akitaban katabahu abdullah bin abi awfa salim yìí òun ló wá ka in tí abdullahi ibn abu aufa sàbẹ́lò in tó kọ kalẹ̀ sálìmù yìí ló wá kà á fún ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ tí ń jẹ́ umar ibn abdullah kàtàbàwò abdullahi ibn abi aufa radiyallahu an umar ila umar ibn ubaydillah umar abdullah bin abi aufa yìí sàábé lòun bàbá rẹ̀ tí ń jẹ́ abu aufa alkọ́mọ̀ yìí òun ni sàábé tó kú kẹ́yìn nílùú kúfà lẹ́yìn rẹ̀ nígbà tó ti kú báyìí kò sí sàábé kankan mọ́ ní kúfà akhiru sahabati mautan bil kúfà òun ta ni o alkọ́mọ̀ bin khalid alkhuzai òun ni bàbá abdullahi abdullahi bàbá rẹ̀ àgbà sàbí ni ọmọ náà sàbí lò náà òun ló wá kọ lẹ́tà sí Umar bunu Ubaidillah Umar bunu Ubaidillah yìí lẹ́tà yìí ó wá fún Salim tó jẹ́ ẹrú rẹ̀ wípé kó ka in tó wà nínú lẹ́tà yẹn fún in tó wá kọ síbẹ̀ òun làdí ìṣùtàkàì kí ni ìbáṣepọ̀ hadisi yìí gẹ́gẹ́ bí lẹ́tà tí wọ́n kọ sí umar bin ubaidillah umar bin ubaidillah yìí kánà amiran lilharb ó ní adarí ogun kan lásìkò lásìkò tiẹ̀ wọ́n fẹ́ lọ bá àwọn kan jagun àwọn tán fẹ́ lọ bá jagun yìí àwọn náà ni àwọn alkhawarij àwọn alkhawariji àpójúwe wọn dà gẹ́gẹ́ bí àwọn bandit boko haram lásìkò táwà kò yàtọ̀ àwọn alkhawariji àwọn làwọn kan tó ṣe wípé mùsùlùmí ni wọ́n pẹ̀rẹ̀ àwọn wọ́n sọ pé kèfèrí ni àfáwà Ali bin Abi Talib wọ́n ní kèfèrí ni àfáwà Muawiya bin Abi Sufyan wọ́n ní kèfèrí ni àfáwà amúrú bin al-as kí ni fìtà fi sọ eléyìí àwọn alkhawariji lásìkò àfáwà ali bin abi talib radiyallahu ta'ala anhu kọlọ̀nkọba ayọ́nu sí wọ́n ń bẹ pẹ̀lú ali wọ́n láwọn gbà fún ali ṣùgbọ́n àwọn ò ṣe ti Muawiya ìgbà tí èdè àìyedè ṣẹlẹ̀ láàrin agbọn kìíní àtàgbọn kejì wọ́n ń bẹ pẹ̀lú àfáwà Ali ibn Abi Talib ìgbà tán fẹ́ parí ogun ẹ mẹ́jà ajá mọ́ ẹjá yanjú ọ̀rọ̀ ní tùbí nùbí mùsùlùmí gbogbo wa gbogbo ẹnu mùsùlùmí kò lọ́dún náà àwọn yìí ni wọ́n yarí pé rárá o ẹ̀dógún ọmọ lọ àwọn ògbà kálàfíà wà àfáwà Ali sọ pé rárá kálàfíà wà ìyẹn làwọn fi yá wọn ni kàkàtà láàfíà ó fi wà àwọn ò ní bẹ́ẹ̀nì kankan ṣe ní gbogbo mùsùlùmí ni ọdún náà ni wọ́n pe àfáà Ali ní kèfèrí wọ́n pe àfáà Amr ibn As wọ́n ní kèfèrí ni àfáà Muawiya ibn Abi Sufyan wọ́n ní kèfèrí lónà wọ́n wá kóra wọn jáde wọ́n lọ sí agbègbè ìlú kan ní Kúfà wọ́n ń pè ìlú yẹn ní Hurayra wọ́n lọ tẹ̀dó síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti wá kọjá tó bá ti ń bi léèrè pé kí ni ìgbàgbọ́ rẹ nípa Ali tó bá sọ pé mùsùlùmí ni wọ́n pẹ̀ nìyẹn kódà wọ́n pa ẹlòmíì tó bá lóyún sínú wọ́n ó tún yọ oyún inú ẹ̀ wọ́n tún dùn tó bá bi léèrè pé Muawiya kí ni lọ́dọ̀ tiẹ̀ tó bá mùsùlùmí ni wọ́n pẹ̀ nìyẹn náà àwọn yẹn ń bẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní dáfìtì náà lẹ́ẹ̀ wọn ò yàtọ̀ sáwọn bandit wọn ò yàtọ̀ sáwọn Boko Haram nígbà náà tí wọ́n sì ń ṣe àfitì ara wọn sínú Islam àwọn yẹn náà máa ń pè ní al-Khawarij àwọn yìí nínú ìtàn àwọn náà ni wọ́n jẹ́ sábàbí ikú àfáà Ali ibn Abi Talib àwọn náà pa àfáà Ali ibn Abi kan wọ́n plan láti pa sàbí mẹ́ta wọ́n láníyàn pa àwọn ó pa àfáwà Ali ibn Abi Talib àwọn ó pa àfáwà Muawiya ibn Abi Sufyan àwọn ó sì pa Amr ibn As pìlẹ̀ kan náà wọ́n sì plan ẹ̀ wọ́n rí àfáwà Ali pa níjọ náà àfáwà muawiya bin abi sufyan ọlọ́run yọ ṣùgbọ́n ó fara gbọgbẹ́ yín dábẹ́ fi sa lórí ó yẹ ó bà á lẹ́yìn mọ́bàrádì ó escape amru bin as lásùn bá àjọ náà òun ò wá kírun ọ̀tọ̀ lẹni tí ó kírun ẹni tó kírun yẹn náà pa mùsùlùmí ni wọ́n pẹ̀lú àwọn àwọn tó láfi lè mọ̀ wípé gbogbo oríṣiríṣi àwọn irú àwọn èèyàn báyìí ìhà wo ni Islam kọ sí wọn ìhà wo ni Islam àtàwọn mùsùlùmí tó ṣáájú náà kọ sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní àsìkò àfáà wa Umar bin Ubaidillahi ó jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú mùsùlùmí ó sì jẹ́ adarí ogun wọ́n wá múra láti lọ kojú àwọn khawarij báwo lẹ́sẹ̀ sọ́ra yín bí ẹ̀rù jẹjẹ ẹ máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ máa pa àwọn èèyàn ẹ sì sọ wípé mùsùlùmí ni ìgbà tó wá palẹ̀ mọ́ láti lọ kojú wọn òun ni Abdullahi bon abi aufa ó wá kọ lẹ́tà lẹ́tà tó kọ yìí Salim tó jẹ́ mọ́wó láàrẹ̀ òun ló wá kà fún Umar bin Ubaidillah in tó ń bẹ nínú lẹ́tà yẹn òun náà ni ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam so láti lè mọ̀ pa sọ̀hábà ọlọ́wọ́n ọba kó yọ́nú sí wọn táwa náà sì fẹ́ káwa náà kọ́ ṣe wọn kò sí nǹkan torí ó ṣẹlẹ̀ láyé àfi kárí ìtọ́sọ́nà látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam láti lè jẹ́ ọ̀nà àbáyọ sí èyíkéyìí nínú wàhálà tó bá rí ó ṣẹlẹ̀ èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tá a bá bára wa á rí ìtọ́ka sí láti inú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báyìí ní kẹ́ ẹ ṣe tí fìtínà báyìí bá dé báyìí ní kẹ́ ẹ ṣiṣẹ́ ìyẹn ló fà á nígbà tí irú fìtínà tá à ń sọ yìí tó ṣẹlẹ̀ tí Umar bin Ubaydillah tó jẹ́ amir láti lọ dojú ogun kọ àwọn khawarij lẹ́tà tí Abdullah bin Abi Awfa tó fi ránṣẹ́ sí ọ̀rọ̀ ànábì náà ló wà ń bẹ̀ sallallahu alaihi wasallam láti lè mọ̀ pé gbogbo fìtínà ti ń ṣẹlẹ̀ tá a bá ka ọ̀rọ̀ ànábì dáadáa tá a ka al òun ló wá ń sọ hadisi yìí fún wọn nítorí wípé wọ́n kọ hadisi yẹn wọ́n fi ránṣẹ́ sí i òun ló wá ń sọ ìdí tó fi jọ́ káàlì ìmáàmù náwàwí alẹ́ gbàtán fẹ́ mú yẹn wá orí abdullahi ibn abi awfa na ti wa ṣùgbọ́n ẹni tó kọ àdìsí yẹn ránṣẹ́ sí ẹni tó kọ abdullahi ibn abi awfa òun gan kọ àdìsí yẹn ránṣẹ́ sí umar ibn ubaydillah in tó wá kọ síbẹ̀ òun náà ni wípé ó ní anna sallallahu alayhi wa sallam wípé òjíṣẹ́ ọlọ́run fi fi báàdì àyàmìhí ayé fi báàdì gazawati ọ̀kanú àwọn ogun tánàbí sallallahu alaihi wasallam tánàbí já allati laqiya fi al-adu tí ànábì ń ṣetán láti lọ pàdé àwọn ọ̀tá intadara hatta malat ash-shams ànábì dúró ẹ kí oòrùn ó wọ̀ ẹ jẹ́ kí oòrùn ọ yẹ̀ tàrí ká tó tẹ̀síwájú lójú ogun afáwọ alhafiz ibn hajar alaskolani alayhi rahmatullah wọ́n ní kí ni hikma ọgbọ́n tó ń bẹ níbi tánàlá sálàmù sọ yìí wípé kí wọ́n dúró ná ká jẹ́ kí oòrùn ó yẹ̀ tàrí wọ́n ní fayazharu wọ́n ní tó hàn sí wa ń bẹ ní wípé anna fa'idata ta'khir ìsọ fún wọn pé kán lọ́ra tánàbí sọ fún wọn yẹn lè káwó ni iqamati sọ̀lá ó ní wípé ṣe mọ̀ké tí òòrùn bá ti yẹ̀ tàrí àsìkò zúrì tí tó nìyẹn bẹ́ẹ̀ sì ni àsìkò irun yìí mọ̀vọ́nẹ́ta ijabati du'a àsìkò gbígbàdúà lásìkò òun anẹ́sọ̀lá àrẹ̀sọ́lá anẹ́bí fẹ́ kí wọ́n tún bẹ lọ́hùn kó tó di wípé wọ́n tẹ̀síwájú wà hùbúùbù rí àsìkò yẹn atẹ́gùn máa ń fẹ́ dáadáa àsìkò tátẹ́gùn fẹ́ àtàsìkò oorun àsìkò gbígbàdúrà àfa Ibn Hajar Asqalani wọ́n ní hikima tó wà ń bẹ̀ nígbà tá ànábì ń sọ wọn pé intabir ànábì lọ́ra hatta malati shams ẹ jẹ́ kí oòrùn yẹ̀ tàrí àfa wa Ibn Battal

tó bá gbalé gboko báyìí àdúrà ní kó pọ̀ ẹ má jẹ́ ká jákàn níbi àánú ọlọ́run káyé máa sọ wípé kò lè dáa kálé máa sọ pé ó ti burú kò lè dáa má yà àdúrà ò ní ká máa ṣe lẹ́yìn eléyìí thumma qama fi nnas ànábì wá dúró láàrin àwọn èèyàn tí wọ́n jọ wà ń jọ náà ànábì wá ṣe kútùbà ìyẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ ká máa báwọn èèyàn sọ̀rọ̀ a máa ṣe àtúnṣe nǹkan tó pọ̀ mélòó mélòó lẹni tó ní in tí ò da lẹ́mìí ṣùgbọ́n látara ọ̀rọ̀ tí wọ́n bá bá sọ ọkàn rẹ̀ lè yí padà kó náà padà wàá máa ro dáadáa ṣèdí gbogbo nǹkan bá ti fẹ́ fọ́jú pọ̀ báyìí ànábì ó wọn sọ̀rọ̀ kí ọkàn àwọn èèyàn ó le mọ́ káwọn èèyàn ó sì kí ló tọ́ kí ni tí ò anábì ní mo pẹ̀ yín èèyàn la tatamannaw liqa al-adu la tatamannaw liqa al-adu anábì sallallahu alayhi wa sallam anábì ní ẹyẹ máa ní lẹ́mìí ẹyẹ máa tàn máa wípé asáfẹ́ lọ pàdé ọ̀tá ni bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà bó lè dè bá lè fọ́ kó fọ́ kí gbogbo ẹ̀ ká pín gàrí Ah, ànábì ni ẹ má ma sọ bẹ́ẹ̀ la tatamannaw liqa al-adu ẹ má máa ní lẹ́mìí wípé kógun ó ṣẹlẹ̀ ẹ má máa ní lẹ́mìí pé ọ̀tádà kán máa bọ̀ ànábì ni ẹ má máa ní lẹ́mìí bẹ́ẹ̀ kàkà peace gbogbo a bógun ọba ṣẹlẹ̀ kò lè yanjú ọlọ́run lè yanjú ẹ̀ kí nǹkan kí wàhálà kankan má ṣẹlẹ̀ ẹ máa fẹ́ ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run ju kẹ́ ẹ máa wá ọ̀nà àbáyọ sí àlámọ̀rí yín lọ́nà tó le ó rọ ọlọ́run ọba lọ́rùn láti mú ọ̀nà àbáyọ wá fún èyíkéyìí ìṣòro torílẹ̀-èdè bá ń kojú kógun má ṣẹlẹ̀ ó rọ ọlọ́run ọba lọ́rùn

ogun la ń fẹ́ àwọn àfáàní wàhádà náàyò wọ́n ní kíkọ̀ tánàbí kọ ilé ìfún wa lè annalmara wọ́n nítorí pé ọmọ nìyàn láyá àlàmú ma yàntẹ́ ilé yí amúrùhù ìbẹ̀rẹ̀ ogun là á ẹnìkan yìí mọ̀ bí tí yóò o lẹ́fì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́rọ òye lórí social media tí wọ́n ma fan fèrè ogun tí wọ́n máa lùlù ọ̀tẹ̀ bí ìgbà tó ṣe wípé ogun kan ti ṣẹlẹ̀ lójú wọn rí gbogbo ẹnikẹ́ni tó bá lóye tó sì gbàgbọ́ yé súnà nabi sallallahu alayhi wa alihi wa sallam kò ní máa pèpè ogun láàfin rí hadisi tá ń kà yìí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam kìtàbùl jihad gan ni ṣé kò wá níyàwó lẹ́nu pé lábẹ́ kìtàbùl jihad anábì tún sọ pé àlàáfíà ní kẹ́mọ́ béèrè láàfin mọ̀ pé ẹ̀sìn wa kì í ṣe ẹ̀sìn mujẹmujẹ kì í ṣe ẹ̀sìn wàhálà kì í ṣe ẹ̀sìn fìtínà àwọn èèyàn míì bí wọ́n ṣe máa ń lérò rẹ̀ wọ́n ní wàlá kayfa yanju minhu wọ́n ní bẹ́ẹ̀ sì ni tí fìtínà bá dé ìwọ tó rò wípé o lè là níbẹ̀ ọmọ lè má mórí bọ́m̀bẹ̀ afọ́wà Ibn Battal oní hikmatu nahyi anna al-marha la ya'lamu ma ya'ulu ilayhi al-amru wọ́n nítorí wípé tí fìtínà bá dé tógun bá dé tó di bọ́ọ̀lọ́ yà lọ́nà tí fìtínà bá ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ ibi tí ó kángun sí o. ìbẹ̀rẹ̀ là á kò sẹ́ni tó ma ibi tí fìtínà lè dé èyí ò ní àgbọ́yé tí ànábì sallallahu alayhi wa tánàbì ń sọ fún wa wípé tọrọ lọ́dọ̀ ọlọ́run àwọn afáàjẹ́ kó wípé gbólóhùn àlàáfíà gbólóhùn tó kó nǹkan tó pọ̀ sínú ni wọ́n ní wàláfíàtú nínú alfáàbìláàmà tí a bá ní à ń tọrọ àlàáfíà kìí ṣe kò mọ́ lórí ìtumọ̀ pé ibà ṣe ọ́ nígbà tó wá lo oògùn ara rẹ̀ wáyé ti lálàáfíà ìtumọ̀ àlàáfíà ó jù yẹn lọ ara ẹ̀ náà ni àlàáfíà ó ń bẹ níbi kéèyàn ó sáré kó padà gbádùn àlàáfíà ó ń bẹ níbi kìlú rójú kó má sí wàhálà ìfọ̀kànbalẹ̀ security kó wà kó má sógun kó má sí wàhálà àlàáfíà lẹ́nu àwọn afáàfi jẹ́ kó yíwa wípé wọ̀lẹ̀ àfíà tú nínú alfáàbìl àmà المتناولة لدفع جميع المكروهات في البدن والمال والأهل في الدنيا والآخرة wọ́n ni dáńpẹ̀lá làáfíà wọ́n ní ìtumọ̀ tó kẹnu ó wà fún òun náà ni bíbi gbogbo aburú sọnù fún yàn gbogbo nǹkan tó kàn fẹ́ gbogbo nǹkan tó lè gbé ẹ̀mí èèyàn sókè à ń bẹ lọ́run pé kọ́lọ́run kò tí dànù fún ni lórí ara wa ni lórí dúkìá wa ni lórí ẹbí wa ni lórí aládùúgbò wa ni kálàáfíà ó wà kífọ̀kànbalẹ̀ ó wà ó kó sí abẹ́ ìtumọ̀ tánàbí ní kàmà sọ̀rọ̀ wàsálùlọ́ àlàáfíà èèyàn kì í sọ pé ọlọ́run ogun yẹn gan la ń fẹ́ tí ogun ẹ̀ tiẹ̀ dàrú ká tún pín tí yóò bá mú kó dúró káwùsọ dúró kí ibò dúró ẹ̀yìn ò ní kakọ́ lẹ́ẹ̀pìn ẹ̀ pín ẹ̀sìn náà àbí ẹ̀ ẹ̀sìn so ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí lòdì lọ́tọ̀ ẹ̀ tó jẹ́ mùsùlùmí lòdì lọ́tọ̀. kò é pín ìwọ mùsùlùmí ni ọ ẹ̀gbọ́n rẹ kìrìsìtẹ́nì lápòjúwe ẹ fẹ́ pínlù níbo ni wọ́n lọ níbo lòun ó lọ wasalullah àlàáfíà àlàáfíà ní kẹ́ mọ́ tọrọ ìbágbépọ̀ àlàáfíà tí oníkálukú òròjú tí ó ráyè tí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sì rìnlẹ̀ níbi tí àlàáfíà bá ti wà ibẹ̀ làwọn èèyàn ti ń dá òdodo ẹ̀sìn náà mọ̀ ṣùgbọ́n níbi pa bó bù lẹ́sẹ̀ ọkàn ò balẹ̀ àwọn èèyàn ò lè sùn àwọn èèyàn ò lè lọ bíṣẹ́ ọkàn àwọn èèyàn ò balẹ̀ nínú ilé níta báwo lẹ ti fẹ́ rẹ́sìn ọlọ́run wáṣẹ́ láàfin mọ ìtumọ̀ tánàbí ń sọ fún wa ni kò ṣe o òun ni kẹ́ ẹ máa tọrọ ní gbogbo ìgbà ẹ má tọrọ bó o bá o pa bó o bá o kù lẹ́sẹ̀ kálàáfíà ó wà ó mọ̀ lóore púpọ̀ àfọwà mutarrif bin abdullah bin shakhir nínú ọ̀kan náà àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wọn a máa ṣàfihàn ọ̀rọ̀ yìí pànàbì ló sọ ṣùgbọ́n ètò lálàáfíà ni pé ànábì kan ló sọ ọ̀rọ̀ náà ẹni tó sọ bó náà ni àfáwà mutarrif bon abdullah bono shekhir gẹ́gbó ṣe wá nínú ṣọ́ábìl iman ti al-imam al-bayaki wọ́n ni la'an ọ̀áfà fa'ashk ahabbu ilayya min an ubtala fa'asbir wọ́n ni la'an ọ̀áfà kọ́lọ̀ ń kó fún mi lálàáfíà fa ashko kí n wá máa dúpẹ́ lórí àlàáfíà tọ́lọ̀ ń fún mi mo rí jẹ mo rí ná mo rí lò ọkàn mi balẹ̀ kí n máa dúpẹ́ lórí èyí ó tẹ́ mi lọ́rùn ó dùn mọ́ mi nú min an anukala fa ashko ju kí n máa tọrọ àdánwò lọ́dọ̀ ọlọ́run kí n wá ní ọlọ́run bó ti fàdánwò kàn mí fún mi lágbára láti ṣe sùúrù rárá kó kẹ́mi kó fún mi lálàáfíà kí n dúpẹ́ èyí ò tẹ́ mi lọ́rùn ju pé kó dẹ ìdààmú sí mi kí n wá máa bẹ̀ pé kó fún mi ìṣòro so eléyìí láàfin mọ̀ wípé alimọ̀kọ́dàm ní tí máa ń tì síwájú nínú àdúrà òun náà ni wasallallahu àlàáfíà kéèyàn máa bẹ lọ́wọ́ ọba nípa àlàáfíà àti ìfàyàbalẹ̀ gbogbo àwọn tó bá mọ ìtumọ̀ eléyìí ẹ ní rí wọn kí wọ́n máa polongo ogun kán máa pariwo wàhálà kán máa pèpè fún bóòbó pa bóòbó bù lẹ́sẹ̀ ẹlòmí àti ẹni gbogbo ẹ tiẹ̀ dàrú ká tún sà nǹkan mìíràn tó bá dàrú kì í ṣe é sàmọ́ àlàáfíà àlàáfíà òun náà ní kí ẹ máa ànábì wa ní fa idha laqitumuhum fasbiru tó bá wá kànáà gidá wípé ọlọ́run padà kọ́ wípé ẹ̀yin àtọ̀tá ẹ padà fojú rinjú fasbiru ẹ sì sùúrù ẹ má torí àdánwò tó bá ṣẹlẹ̀ sí yín kẹwàá kọ̀tọ̀ lọ́hùn wọn bá ti ń ṣẹlẹ̀ yìí ẹlòmíì ti pẹ́ conclude náà mi rẹ̀ gan wípé àwọn ò tiẹ̀ sin lọ́n kankan gan mọ́ ẹ̀sìn gan ló ń da yẹ́rú látara fìtínà tó ń sìn tí fìtínà bá padà dé fásitì ẹ ṣe sùúrù ẹ bọ́ lọ́wọ́ ọba dúró subhanahu wa ta'ala. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa fi ni balẹ̀ pé wa alamu anna aljannata tahta dhilali suyuf gbogbo ẹnikẹ́ni tó bá padà di pé ó di kàráǹgídá tó bá bára rẹ̀ láàyè fìtínà láàyè ogun tó bá bá ogun lọ pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run ọmọ àlùjẹ́nà pẹ̀lú májẹ̀mú kó ṣe wípé kó má fi kọ̀ǹgọ̀ kó má fi fa fìtínà o kó má fi fa ogun o ṣùgbọ́n tẹ́pọ̀ wá padà wá bára rẹ̀ ní fìtínà pé òòrí gbi lọ́mọ́ ṣe sùúrù anabi sallallahu alayhi wa sallam anabi wa di ká mọ pàtàkì àdúrà indal fitna tí fìtínà bá ṣẹlẹ̀ anábì ní allahumma ìrẹ́ ọlọ́run munzil alkitab bàtà anábì gbọ́ àwọn ọ̀tá lọ́kàn anábì rẹ̀ sí ní bẹ̀lọ́ kò gbára lé agbára kò gbára lé òǹkà kò gbára lé ọgbọ́n kò gbára lé mímọ̀ ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló gbára lé tí fìtínà bá dé kò sí pọ́lísì kan àyẹ̀kí làwọn ìjọba wa ń ṣe ebéèyàn náà ni wọ́n kí ni àwọn ọlọ́pàá ń ṣe ebe èèyàn làwọn na ọlọ́run ọba ká máa bẹ munzil alkitab ìrẹ́ ọlọ́run ọba ànábì ní ló sọ alukur'an kalẹ̀ mujiri mújíríyà sahab ìrẹ́ ọlọ́run ló máa jẹ́ kójú òwúrọ̀ wọ́n hazimal ahzab ìwọ nìkan ti tó láti dojú àwọn gbogbo àwọn tí wọ́n ń dúró kí fìtínà ó máa ṣẹlẹ̀ ànábì wa ń bẹ lọ́run níjọ́ náà fáwọn ọ̀tá tí wọ́n gbèrò aburú ànábì nílẹ̀ ọlọ́run bá wa ṣẹ́gun wọn wansurna alayhim kó o sì fi wá jìjà lé wọn lérí sáwọn afáàjẹ́ kó yẹ wa wípé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó gbára lé àdúrà ju agbára ọmọnìyàn lọ wa fil hadith nínú hadith yìí arimújáde ń bẹ̀ wípé annahyu àǹtàmọ́ni lè kọ́ ilẹ̀ àdó ànábì kọ̀ fún wa pé ká má mọ ní lẹ́mìí wípé kí fìtínà ó ṣẹlẹ̀ ọ̀tá ń dà fẹ́ lọ pàdé ẹ̀ ànábì kọ̀ fún wa ká má mọ fa tí fìtínà bá sùn ká má mọ lọ jí níbi tó bá sùn sí so ìdí yẹn tó fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ látara information táwọn mi ò verify tí wọ́n ń gbé káàkiri kàkà yẹ kí fìtínà ó parí ó tún pọ̀ sí i ẹ̀rọ àwọn nǹkan mẹ́tẹ́lú ní ọmọ iṣẹ́ àrùn social media láti máa tún fi dá fìtí náà lẹ̀ ǹjẹ́ ò ṣẹlẹ̀ mo ló ṣẹlẹ̀ ibi tó ti ṣẹlẹ̀ ọ̀tọ̀ ẹ sọ pé báyìí ló ti ṣẹlẹ̀ ah fúlàní tún lélẹ̀ fúlàní èyí tó ṣẹlẹ̀ ń bàrẹ̀ sí fúlàní ni. ǹjẹ́ akun fásikun bìnnà báyìí fọ́tọ̀fẹ̀yẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó o bá ti lè paná fìtínà má tún dákun bákan náà anal insan ọmọnìyàn ìdàlákìyà àdù tó bá bára rẹ níwájú ọ̀tá tó gbèrò aburú pẹ̀lú ẹ àbí o bára rẹ fìtínà kan ọlọ́run ní ma máa bẹ̀ ọ́ ṣe sùúrù sì máa bẹ ọlọ́run fàlùwájìbù alẹ́ àyẹ̀sìrọ̀ wọ̀yẹ́dì ìwọ̀lọ́ ìtọ́jọ́ ra yẹ fún faraya bara jẹ́ ṣe sùúrù sì máa bẹ Allah subhanahu wa ta'ala kókó ń yọ níbi fìtínà náà bákan náà àdùáwò alálùmùsùrìkì náà bilhazima wa zelzala àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ìgbàláyé wà kéèyàn ọbẹ̀ ọlọ́run lé wọn lérí pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó gbàgbára lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń domi àlàáfíà rú tí wọn ò sì sin ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bákan náà nu yìí àrímújáde ń bẹ̀ jawasu tawassuli bí ni'mati sabiqa àwọn ìdẹ̀ra èyí tí ọlọ́run ọba ṣe fún wa a lè lò ó láti fi tọrọ láti fi bẹ ọlọ́run lápòjúwe ó wà nínú ìṣòro kan ó ti wà nínú ìṣòro kan rí tó jọ bẹ́ẹ̀ tọ́lọ́run kó ọyọ o lè sọ pé ìrọ̀ ọlọ́run wọlá pé ìṣòro báyìí nígbà báyìí ìwọ ló kó mi yọ eléyìí náà ọlọ́run là níbẹ̀ nítorí pé nínú àdúrà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ṣe ànábì ní hazimal ahzab bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní ogun khandak táwọn ọ̀tá tí wọ́n rọ kíríkà mọ̀dínà tí wọ́n láwọn fẹ́ pa islam run mùsùlùmí àtànàbí àgbà tó wà lù mọ̀dínà lọ́dún náà tí ó lágbára tọ́lọ́run ọba ní unalika tuliyal mu'minun zilzalan shadid kìnìjìní bá àwọn mùsùlùmí lọ́dún náà kí làwọn fẹ́ ṣe òǹkà àwọn èèyàn yìí pọ̀ ọlọ́run ọba là wọ́n níjọ náà atẹ́gùn ọlọ́run bá fi lé ogbà àwọn táyà padà ànábì wàá fi ẹ̀bẹ̀ lọ wàhálà àkùtà ìrẹ́ ọlọ́run ọba ìrẹ́ ọlọ́ba tó dojú àwọn ọ̀tá àtijọ́ ọfọ́ ogun mọ́ wọn lórí ṣàánú wa báyìí náà àwọn afáwa mú jáde ń bẹ̀ wípé jọ̀wá sọ̀tà wá sọ̀lẹ̀ bí ni'mati sabiqa àwọn ìbẹ̀rẹ̀ atọ́lọ́run ti ṣe fún yẹn ṣáájú ìgbàláàyè wà náà ká sì máa bẹ ọlọ́run kéèyàn ò fi máa ṣàdúà pé ìrẹ́ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ fìtínà tó ju eléyìí lọ ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa rí tó ọ̀dẹ̀ mú wa là á èyí tó ń ṣẹlẹ̀ yìí náà ọlọ́run wa borí rẹ̀ àdúrà tó yẹ ká máa ṣe kì í ṣe máa sọ pé ó máa fọ́ ni gbogbo ẹ̀ ó bàjẹ́ ni gbogbo ẹ̀ tiẹ̀ túká láà èyí sọ bẹ́ẹ̀ o gbogbo tó bá ní tó bá di pẹ́ǹtùká tó bá fọ́nká àwọn àtúnṣà ẹ lè má rí túnṣà mọ́ o bọ́ọ̀ bá ṣe ẹ̀sìn túnṣà gan ìwọ́gá lè mọ̀ sí nínú ẹni tí bóyá nínú ẹni tí wọ́n ṣà tí wọ́n ṣà bísí ìṣẹ́ nípa ẹ̀ wọ́sàlùlọ́ àlàáfíà bó ti wulẹ̀ kí n kò lè tó àlàáfíà ní kẹ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ó rọ ọlọ́run lọ́rùn kó dá àlàáfíà padà láì sí tàjẹ̀ sílẹ̀ láì sí wàhálà kankan gbogbo nǹkan tẹ́ ẹ̀rọ gbogbo ṣe ṣe tí ọlọ́run ó yí padà láàrin kájújú káyà wàmọ̀dálẹ́kà alọ́lọ́ ibi aziz èèmọ̀ tó wá ń bẹ́ ń bẹ yìí náà ni wípé ẹ̀rí pé kìtàbù jihad ọ̀rọ̀ nípa jihad ni mú wa yóò wá dé ká gbàgbọ́ yé concept jihad gan nínú Islam ṣé gan ni ṣé ìmùjẹ ni làgbọ́n tánà wọ́n sọ alọ́lọ́ wala tatamannaw liqa'a al-adu ẹ má máa sọ pé gbogbo ṣẹlẹ̀ ẹ má sọ pé afẹ́ rọ́ta afẹ́ kọ́ta wá ká pàdé alábìnrin má máa níyẹn lẹ́mìí kàtẹ́fì máa níyẹn lẹ́mìí wasallahu al-afiya ẹbẹ̀ lọ́hùn kọ́lọ́hún má làáfíà wà láìsí pé wàhálà kankan gbó ṣẹlẹ̀ so eléyìí jẹ́ ká gbàgbọ́ yìí mafhum al-jihad fil islam nǹkan pè ní jihad nínú islam láàbí sọ fún wa ṣáájú pé al-jihad fil islam mashru'un li ghayrihi láà lè bá àti adá Allah subhanahu wa ta'ala eléyìí tí agbọ́ yìí ọlọ́dún kò ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́dún kò wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa o adá Allah subhanahu wa ta'ala orílẹ̀-èdè wa àlàáfíà ọlọ́mọṣàbà anáṣẹ́ rẹ̀ síbẹ̀ o gbogbo àwọn tí wọ́n dúró nídìí wàhálà ọlọ́run bá fún wọn ní sùúrù o ìwọ ọlọ́run ó mọ̀ wọ́n ó sì níkàpá lórí wọn ju ẹnikẹ́ni lọ àti ẹni tó fojú jọ ẹni rẹ̀ ṣùgbọ́n lábẹ́lẹ̀ ọ̀gá ẹni bí ni ìrẹ́ ọlọ́run ọba afa àwọn ilé ọlọ́wọ́ o ó mọ̀ wọ́n ó mọ kọ̀rọ̀ wọn ó mọ gbangba wọn ọlọ́run ọba mọ́ṣáláṣí àlàáfíà sólè dé wa fi wá lọ́kàn balẹ̀ ní kọ̀kọ̀ fi wá lọ́kàn balẹ̀ ní gbangba àwọn tí wọ́n ń darí wa ìtọ́sọ́nà rẹ̀ ọlọ́run mọ́ṣáláṣí máa ń bá mú bá wọn fi ìfẹ́ àwọn aráàlú fi sí wọn lẹ́mìí àwọn aráàlú náà ọlọ́run kó ṣe wá lẹ́ni rí kọ́lọ́run kó tún àwa náà ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run kó sọ di orílẹ̀-èdè àríyànga rahmatu iya arhamar rahimin ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ọ̀nà ọlọ́kùnrin ṣẹ̀ṣẹ̀ ṣe wà rahmatu iya arhamar rahimin gbogbo àwọn tí wọ́n ń bẹ ní hàmá ọlọ́mọṣàbà tún wọn sílẹ̀ o gbogbo àwọn tó ń bẹ ní hàmá ọlọ́mọṣàbà tún wọn sílẹ̀ o rahmatu iya arhamar rahimin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh